akíkanjú obìnrin kì í bẹ̀rù láti ní ìjákulẹ̀ ó ní ìgbàgbọ́ nínú ara rẹ̀ láti tọ́jú ìmọ̀lára ètò ìṣúná ìṣẹ̀ṣe ara àti ìlera ọpọlọ rẹ̀. ìyẹn kò túmọ̀ sí wípé kò nílò àtìlẹ́yìn tàbí ìdáhùn sí gbogbo ìbéèrè síbẹ̀ ó fi àyè gba ìdàgbàsókè láti máa dára sí i. arábìnrin mi ọ̀wọ́n ó wà níbí ni láti pé kò lè ṣẹ́gun ayé kì í ṣe kí ayé kó rọ̀gbà yí ẹ ká nítorí náà. jà má ṣe bẹ̀rù láti béèrè àwọn ìbéèrè tí ó le má ṣe ní ìrẹ̀wẹ̀sì fún ẹ̀kọ́ yí ara rẹ dìde nígbà tí o bá kùnà gbọ́n irúpa ara rẹ nù kí o sì ní ìgboyà nínú ara rẹ. a fẹ́ràn ìpèníjà tí ó dára àbí bẹ́ẹ̀ kọ́ obìnrin máa ń ran ara wọn lọ́wọ́ láti dìde inú wọn sì máa ń dùn fún àṣeyọrí wọn dípò kí wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí alátakò. obìnrin ni ọ́ wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀. a kú àyájọ́ àwa obìnrin.